Some Modern Occupations, Text 1. Àwọn tí wọ́n kàwé láàrin àwọn Yorùbá nísìnyí ń ṣe iṣẹ́ tí ó yàtọ̀ díẹ̀ sí àwọn baba ńlá tàbí ìyá ńlá wọn. Àwọn obìnrin tó kàwé ń lọ sí iléèwé láti ṣe bíi tíṣà. Àwọn ẹlòmíràn wà tó jẹ́ pé iṣẹ́ akọ̀wé ni wọ́n ń ṣe. Àwọn ẹlòmíràn wà tó jẹ́ pé iṣẹ́ ká máa fi ọwọ́ lu ẹ̀rọ èyí tá à ń pè ní typist ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣe àwọn wọ̀nyí wọ́n ń gba owó ribiribi kò sí yàtọ̀ láàrin owó tí ọkùnrin àti obìnrin ń gbà. Questions on some modern occupations, text one. Ǹjẹ́ àwọn baba ńlá tàbí ìyá ńlá wa lọ sí ilé ìwé? Irú iṣẹ́ wo ni àwọn obìnrin tí ó kàwé ń ṣe ní òde òní? Irú owó wo ni àwọn òṣìṣẹ́ wọ̀nyí ń gbà? kí ni ìyàtọ̀ tí ó wà nínú owó tí ọkùnrin àti obìnrin tí ó kàwé ń gbà tí wọ́n bá ń ṣe irú iṣẹ́ kan náà? Some modern occupations, text two. Àwọn obìnrin tó lọ sí ilé ìwé ń lọ sí iṣẹ́ tí ó dáradára. Àwọn yàtọ̀ sí àwọn baba ńlá tàbí ìyá ńlá wọn tó jẹ́ pé oko ni wọ́n máa ń lọ. Nínú àwọn obìnrin wọ̀nyí, a ní àwọn olùkọ́ni a ní àwọn tó jẹ́ pé wọ́n lọ ṣiṣẹ́ ní ọ́fíìsì irú iṣẹ́ tí wọ́n ń ṣe ní gẹ́ akọ̀wé tàbí typist àwọn wọ̀nyí ń gba owó ribiribi kò sí ìyàtọ̀ láàrin owó tí ọkùnrin àti obìnrin ń gbà àwọn obìnrin tí wọ́n lọ sí iléèwé wọ̀nyí wọ́n wúlò fún ọkọ wọn. Questions on some modern occupations, text two. Irú àwọn obìnrin wo ni ó ń lọ láti ṣe iṣẹ́ dáradára? ìyàtọ̀ wo ló wà láàrin àwọn tó kàwé àti àwọn baba ńlá tàbí ìyá ńlá wọn? dárúkọ oríṣi iṣẹ́ méjì tí àwọn tó kàwé ń ṣe. báwo ni àwọn obìnrin tí ó lọ sí iléèwé ti ṣe jẹ́ olùrànlọ́wọ́ fún ọkọ wọn sí? Si?